kẹ́ni. yorùbá bí tinubu ò bá wọlé wá láì kírísítẹ́nì tí kírísítẹ́nì ò bá dìbò fún tinubu kírísítẹ́nì yorùbá ṣe àìsànṣe láì fi kírísítẹ́nì yorùbá wà láì wọ́n ṣe láì fi ṣe é máa dí. àwa yìí ni wọ́n máa bú nílẹ̀ yìí àwọn ọmọ òkè ọ̀yà máa bú àwọn ọmọ pé alábòsí torí pé a máa fọwọ́ ra kírísítẹ́nì lórí tí wọ́n bá bú kírísítẹ́nì àwa yìí gbà àwọn haúsá lókè àwọn wa pè wá lálábòsí a sì faramọ́ bẹ́ẹ̀ àwọn kírísítẹ́nì yorùbá kí wọ́n mú un lọ́wọ́ wípé abiola mọ̀sọ́ọ́dì lóko rẹ̀ wọ́n da ìbò rẹ̀ rú wọ́n sì gbé anẹ́ẹ̀sì kírísítẹ́nì wápò rẹ̀ ṣé mùsùlùmí yorùbá bínú ṣáà bínú yóò mọ yóò mọ kò sí mo ti lè rí i báwọn mọ̀ mọ̀ yíká mọ̀dàmú mọ̀ mọ̀ kọ́jú sí ọ̀nlá rè ẹ bẹ́ẹ̀ gbọ́ Masudi Abiola wọlé wọ́n sì dàbòrú ngbà wọn mẹ́lò ẹnìkan wá kó wá jòkó wá fìdí hẹ ayé Onekana wọn ṣe bí kírísítẹ́nì ni Yorùbá dàrú ǹjẹ́ campaign against rẹ̀ torí pé mọ́fà aláhùlìjà lílu wàlìjẹmìl ṣé Ibrahim rẹ̀ díẹ̀ láwùjọ alá ni ọlọ́ba ju ọba ara lọ tó lọ ọba lọ ọba lọ ń tó bá ṣe ó náà ló ta ló ju gbogbo ọba ayé lọ Allahu idiru aljalil ńgbà tá a rẹ nìkan ta ló tọ́lọ̀ tó lóun ò tọ́lọ̀ ta ló tọ́lọ̀ kò sẹ́ni tó tọ́lọ̀ ẹ wo ẹ fi ìyálẹ̀ rẹ wo yá yìí. Rashida Antalikọ ìlà Kasalima. Ṣé ń gbọ́ mi dáadáa? Jàmẹ́ ẹ pé sallallahu alayhi wa sallam wọ́n ti ìbò sílẹ̀ yorùbá wọ́n ní yorùbá ló kàn wọ́n fẹ́ fọwọ́ ra wa lórí pé ká má bínú wọ́n sì mú kírísítẹ́nì méjì jáde mọ́tì wọ ọbásanjọ́ kírísítẹ́nì ni olúfàlàyé yẹmísí fàlàyé kírísítẹ́nì ni ǹjẹ́ mùsùlùmí yorùbá bínú ẹ dákun kéne ti kánù tó jẹ́ pé yorùbá lo lórí wọn lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n ń bínú sómo orí báwọn bàbá wa ń sọ ohun tá a ṣe fún wa ó mọ̀ pé ń sí règún bẹ́ẹ̀ sì ni bí ire bá fẹ́ wọgbó ìrègùn là máa fi fà á padà. ọjọ́ orí pẹ́ ẹ bá tún ẹ bá ẹ bá parí òwe àṣẹ mo ní kírísítẹ́nì nínú ẹbí òun pé kírísítẹ́nì láti èrè àmọ́ yorùbá ni wọ́n wí bẹ́ẹ̀ ẹ sọ̀rọ̀ yín èyí tẹ́ ń ṣe campaign pé kinní kan Tinubu Ọlọ́run ti fẹ́ gbé fún un yóò sì gbé fún un rí Tinubu rí láyé mi ẹ sì ṣe ànábì Muhammadu ní bẹ́ẹ̀ tí pé bí ìbáriri ọ̀rọ̀ rọ̀ Muhammadu mo fẹ́ kí n máa fojoojúmọ́ ayé mi rí ṣùgbọ́n ẹ̀yin mùsùlùmí Yorùbá tí ẹ bá kọ ẹ̀yìn sí ọ̀tá Ọlọ́run ni èmi nìdí tí mo fi wí bẹ́ẹ̀ ṣe é gbọ́ ọ̀rọ̀ rẹ̀ tó sọ ó ní òun fẹ́ jẹ oyè òun fẹ́ jẹ vice president òun ló fẹ́ jẹ igbákejì àwé tó wà ń bẹ̀ yìí Buhari ó ní wọ́n wá rí i pé mùsùlùmí lòun wọ́n wá campaign against òun àwọn Sàràkí ní tí mùsùlùmí bá tún jẹ igbákejì mùsùlùmí làkọ́kọ́ mùsùlùmí lẹ́ẹ̀kejì sínú president ò gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí mọ́ òun wá withdraw tó bá ṣe ẹlòmíì ni ó lè pé òun ṣe mùsùlùmí ó kọ́ nìkan jẹ́ kò deny pé mùsùlùmí lòun bẹ́ẹ̀ iná bá deny rẹ̀ lónìí ọlọ́run ó mú in kò deny anabi nígbà tí ojú ti ń pọ́n ojú ti ń wá ojú rẹ pọ́n ojú nǹkan ti ń wá pọ́n ó wá ní mo mọ́ ọ̀nà bí mo fi ti ń wálẹ̀ tó bá àwọn àrí mùsùlùmí kan lónìí yára ni yorùbá lòun ò ní dìbò fún àwọn ah, ọlọ́run ó sì kọ́ ọ. àlíkà bí abala kí iná bí muhammadu. àlíkà bí abala kí iná bí muhammadu. ẹ wo wàláì kò sí tó kàn mí pẹ̀lú Tinubu àmọ́ rọ̀nù ẹni tó lè ṣe bá ń fa nẹ́bì kò sí tí ì lè ṣe fún wàláì ẹ̀ sí tí ì lè ṣe fún ẹ̀ sí tí ì lè ṣe fún èmi wà á mọ kàmpé tẹnìkan wà á ṣe fún mi báyìí lẹ́ni tó torí ànábì fadúrú po ńlá ńlẹ̀ ó ní wọ́n ní mùsùlùmí ni mí ó ní mo sì fi po lẹ̀ mo sì lọ mú ìbàjọ́ wa ẹ dákun torí ọlọ́run ṣé kò ṣe dáa tó uh-huh. uh, ọlọ́run uh, ipa ipa gbogbo nǹkan ọlọ́run ló wà bí ò bá ní wọlé ọlọ́mọdé sí sábàbí bí ìbá bí ò bá ní wọlé ọlọ́mọdé sí sábàbí pẹ̀lú ẹgbẹ́ mi wà níbi tí ìwé nì láti gbà mo ti wà láròbó mi ibi tí máa ń wé nì lọ́lọ́mọ dá mi sí ọlọ́run àbànú bìbí ọjọ́ wọlé. Amen.